الحمد لله الحمد لله الذي خلق الإنسان وصوره فأحسن صوره وهداه إلى سبيل الرشاد وأبعده عن سبل الغواية والضلال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر سبيل السعادة لمن شاء من عباده وأشهد أن محمدا عبده ورسوله خير من خاف ربه واتقاه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله أجداج تيابا a bá wo awore wikpe abala ɔna meji ina lɔrɔ bubu nka ma pin si abala alakɔkɔ ona alabala ɔsɔ ikunju didun wo eleyi ti ma bɛ lara bubu nka bubu nta ɔlɔwɔn ba da ina lɛri pe ɔlɔwɔn ba da da o si sɔsɔ fun ɔkɛ o si gɛ ɔyɛ si. agbọn kejì òun náà lágbọn kí ni kókó ń tá a fẹ́ mú lára rẹ̀ kí ni ohun àfojúsùn eléyìí tí à ń fẹ́ lára gbogbo nǹkan tó bá wo igi lápèjúwe igi gbogbo tọ́lọ̀ wọn bá dá wàá rí i pé ọlọ́wọ́n bá ṣe igi lọ́sọ̀ọ́ pẹ̀lú pé kò jẹ́ kó kàn wà ní nǹkan tí ọkàn ga lọ sókè lásán ṣùgbọ́n fi ẹ tuntun òfìsè lọ́sọ̀ ẹ̀tuntun lọ́tún ẹ̀tuntun lọ́sì yàtọ̀ sẹ́lẹ̀yìn ọlọ́run tún á figi sílẹ̀ níwòwò ó tún fi gi ó tún fi àwọn ewé ó fi bò lára ó fi bò láṣìírí ó sì ń bẹ nínú àwọn agi tó ṣe pé kìí ṣe ewé lásán lọ́lọ́run bá fi bò láṣìírí ṣùgbọ́n tún mú kí àwọn òdòdó kí wọ́n tó hù yíká irú àwọn agi bẹ́ẹ̀ lọ́nà tó ṣe pé téèyàn bá wò inú èèyàn ò dùn bẹ́ẹ̀ sì ni yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ ní ti máa ń dá láàmú ní ìbànújẹ́ kó kúrò níbẹ̀ eléyìí jẹ́ agbọn ọ̀sọ́ ṣùgbọ́n kí ni kókó ń dáfẹ́ mú lára agi kí ni kókó àfojúsùn lára agi gbogbo òun náà lè so èso tí igi ó mú jáde òun lọ́jà. Ja tó bá jẹ́ ipe igi tí máa ń sèso ni á rí ipe ewé rẹ̀ ẹ̀túntún rẹ̀ kìí sùn ní bàbàrà lọ́dọ̀ wa bí ká máa bira wa léèrè pé ìgbà wo ni igi máńgò yìí yóò so ìgbà wo ni igi ọsàn yìí máa so ìgbà wo ni yìí máa so nítorí pé òun àfojúsùn ńlá lára gbogbo àwọn igi òun náà lè so tá a fẹ́ ká lára rẹ̀ ó dàbí ẹni tó gbin àgbàdo ni. tí àgbàdo wa bẹ̀rẹ̀ sí ní tó bẹ̀rẹ̀ sí ní wù ó bẹ̀rẹ̀ sí ní yọ igi igi bẹ̀rẹ̀ sí ní ga ó bẹ̀rẹ̀ sí ní ta ewé ó ta sọ́tún ó ta sósì ó tún igi àgbàdo yìí a kò so kò sí ọmọ kankan lára rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ̀ kẹ́yìn láti pilẹ̀ ènìyàn máa bí kéèyàn fàdá fi bẹ́ dànù ojú bẹ́ẹ̀ lèèyàn fi máa wò ní gbogbo ìgbà nítorí kìí ṣe pé igi yẹn ló jà lọ́dọ̀ wa kìí ṣe pé kígi ó wù ní tọ́jà lọ́dọ̀ wa bí ìbá ṣe pé kágbàdo so kó sì mú ọmọ jáde bẹ́ẹ̀ aṣọ tí gbogbo wa ń wọ̀ sọ́rùn òun náà sọ ni tó bá wọ aṣọ bí wọ́n ṣe ọrùn fún wọ́n ṣe apá fún wọ́n tún ṣe iwájú àtẹ̀yìn fún ó tún lápò lọ́tùn ọlápò lọ́sì omi àtúmọ̀ alápò wájú gan pẹ̀lú àwọn míì àṣìtún sàpòsí lẹ́yìn gan pẹ̀lú gbogbo eléyìí ọ̀ṣọ́ ni eléyìí tó ṣe pé wọ́n ṣe sí aṣọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ńgbà wọn bá da tán wọn ò tún ní fi ilẹ̀ lásán wọn kò sẹ́sì lọ́rùn nítorí kó lè bàjẹ́ ọ̀ṣọ́ ṣùgbọ́n ọ̀ṣọ́ yẹn lásán kọ́ lọ́jà bíi káṣọ bo ní hòhò kó bo ìhòhò wa. kọ́mọ sọ di ti àwọn èèyàn máa fi wo kí ma fi wo sinima ńgbà tá a bá wá wọṣọ tó ṣe pé ńgbà jáde kò sí ìyàtọ̀ láàrin ẹni tó wọṣọ kò sí wa a wọṣọ àtìgbà tá a sọ wá lélẹ́yìn àbí ranù lásán torí ẹ̀ ló ṣe jẹ́ pé ohun àfojúsùn ńlá lára aṣọ kìí ṣe bó ti bẹ́ẹ̀ náà ilé ayé tá a wà nínú rẹ̀ ilé ayé tá a fúnra ara rẹ̀ ọ̀sọ́ ni o gbogbo ntí sì ń bẹ nínú rẹ̀ ọ̀sọ́ ló náà òòrí ọdí ọ̀sọ́ débi wípé ẹni tí yà ń jù nínú wa kò lọ kàtó pẹ́ ni ti ń gbádùn ọ̀sọ́ ayé ẹni tó ti ní inú rẹ̀ á ẹni tí ò sì ní onú àmọ́ abẹ́ni tó sí tó ona náà máa káwọn ọba onírè yọ bóyá ìrè ọ̀jẹ̀jẹ̀ táwọn náà lọ́jọ́ kan Ọsọ nílé ayé àtòhun àti bẹ nínú bó ti ṣe jẹ́ yẹn àtòhun àti bẹ nínú rẹ̀ kìí sùn wa kìí sùn ní nǹkan àfojúsùn táàbà pé ilé ayé yẹn ni babara, táwa tẹ́bà títà jókòó tì táàlà ní ibi tá a wà náà láàmà bẹ láéláé eléyìí ò rí o ohun àfojúsùn ńlá fún gbogbo ẹni tí ń bẹ nílé ayé mi níta fẹ́ tara rẹ̀ ni níta sì fẹ́ kó gbélé ayé ṣe òun náà ni al-iman amal as-salihat kó gbélé ayé kó fi nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá wa ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ tó ṣe pé mímìkan kì í mì ìgbàgbọ́ tó ṣe pé yóò dúró ṣinṣinṣin àfi bí àpáta ìgbàgbọ́ tó ṣe pé yóò bí ká hùwà rẹ̀ yóò bí ká ṣiṣẹ́ rẹ̀ yóò bí ká máa sin náà wọn bá ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ni nǹkan àfojúsùn fúnikálukú wa nínú ilé ayé ń bí kéésì pé kájókòó ti ilé ayé tẹ́tẹ́rẹ́ ká máa wá pé mo fẹ́ nígbà mo fẹ́ láwo ohun tá a wá gbélé ayé ṣe ni mò ń wà èmi náà fẹ́ kọ́lé èmi náà fẹ́ ra mọ́tò kókó ń tó fi síwájú nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀sọ́ lásán ńlò ńléka ọ̀gbàgbé ohun àfojúsùn eléyìí tí ó yẹ kí ọmọ èèyàn kọ́ máa lépa nínú ilé ayé ìyàtọ̀ ni láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn ẹni tí kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn ẹni tí kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àti òru àti ọ̀sán ti ní táwọn ń sáré táwọn ń lépa rẹ̀ tí wọ́n ń wá lójú méjèèjì tí wọ́n ń wá lọ́nà ẹ̀rọ àti ọ̀nà tó le tí wọ́n ń wá lọ́nà tó da àtọ̀nà tí ọ̀dà òun náà nílé ayé yìí ọ̀sọ́yún ni làwọn fi síwájú àwọn àrònú wípé afárá lásán nílé ayé yìí jẹ́ ibi tá à ń lọ nítorí ibi tá à ń lọ gan níbi ibi ìlà àgbà kọjá ibi tá à ń lọ ọ̀pọ̀lọpọ̀ ló ti ibi tá a wá wà ọ̀dà gẹ́gẹ́ bí àyàbá lásán ni ibẹ̀ làwọn tẹ́bàtì ni wọ́n jókòó tì ni wọ́n lérò ipe táwọn bá ti nílé ayé yìí gbogbo àbùsẹ́tìbùsẹ́ o ní táwọn wá o ti parí. tábà wá wo ilé ayé tá a wò sí ọ̀la alqiyama a rí kọ́ ọ̀sọ́ lásán nílé ayé yìí ohun àfojúsùn tá a fẹ́ kátara ilé ayé ní ọ̀nà ni ọ̀la gbẹ̀ndẹ̀ alqiyama ẹni tó bá gbélé ayé tó kùnà láti tara àsẹ̀mí ilé ayé yìí láti fi wá ilé tọ̀run onítàn gan-an ló yẹ kí wọ́n máa kọrin kípẹ́ ní òfò ni òun ló yẹ kí wọ́n sàmì sí ìpè ẹni tó ṣègbénu nítorí pé àyè kan náà ni kò pé méjì tó o bá ti torí ọ̀sọ́nu eléyìí tó o láti wá eléyìí tí kìí tán tó ti torí etí tí máa tán téyìí tí èyí tán tó fi bọ́ sọnù lọ́wọ́ rẹ àjẹkù òṣèrà rẹ nù torí ẹ̀ ẹni tó bá wá gbàgbé tó gbàgbé wọn àfojúsùn ńlá tí ì ṣe ọlá alkiyama tí ó dààmú pẹ̀lú alkiyama irun wọn lẹ́rìí tí wọ́n gán mọ́lẹ̀ ayé tó sì pélé ayé làwọn máa lé lójú méjèèjì wọ́n á máa fi kọrin wọ́n á máa fi ṣàdúà wípé ọdún yìí náà ni ọdún ògo nìyẹn ọdún tí ó dáa fún làwọn wọ̀ yìí ọdún tó wọ́n kọ́lé nì ọdún tó wọ́n ra mọ́tò nì ẹsẹ̀ bí tọ́lọ̀ ní ká sí láyé nù kí èsì pọ́lọ́ wọn bá ní kọ́ wá tara lé ayé kọ sánà bọ́ọ̀rùn rí ó ṣe dáa tí ò ní polúkúrú musu àwọn anabi ọlọ́run àti àwọn aránṣẹ́ rẹ̀ ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá wọn àtàwọn ẹni tó ń tẹ̀lé lánàá wọn ntí àwọn máa ṣe gudugudu méje nídìí ẹ̀ tí wọ́n sì máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ nídìí ẹ̀ òun náà ni wíwá ohun àfojúsùn wọn kì í jókòó tẹ̀bàtì ntọ́jú ọ̀sọ́ lásán àmọ́ àwọn ẹni tó ẹ pé ilé ayé làwọn wá àwọn ọmọ ilé ayé tí wọ́n ní nǹkan kan gbà tó bá di lọ́la kìyàmà ìdí ọ̀sọ́ làwọn jókòó sí àwàdà ni eré ni ìdí rẹ̀ lẹ́ẹ̀bá wọn ní gbogbo ọgbà nígbà tó se ṣe é pé ọlọ́run ọba sọ fún wa ìpè kìí ṣe pé ká filé ayé sílẹ̀ káwọn náà ká dàgùn láṣẹ ká kọ̀yìn sí rárá o ọlọ́run ọba fẹ́ pé ká máa mú nínú ilé ayé tá a wà yìí ọlọ́run fẹ́ pé ká mú nínú tá a ń gbénu rẹ̀ yìí ọwọ́ ọ̀hún àbáńtà ń bùkátà kíkálukú ti ń bùkátà nínú ṣùgbọ́n má jókòó sídìí rẹ̀ títí tó fi wá kú sídìí rẹ̀ lẹ́ni tí ọ̀wá ọ̀la àgbéǹde alkiyama má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ kọ́dà gẹ́ bí esin tó ṣe pé ńgbà tí wọ́n bá gbé oúnjẹ kalẹ̀ kàkà kó jẹ díẹ̀ ńbẹ̀ kó sì máa lọ yóò jókòó tì ní títí tó fi kú sídìí rẹ̀ má jẹ́ kí tiẹ̀ orí bẹ́ẹ̀ mú ìwọ̀n bá máa ń bùkátà nínú ilé ayé máa wá gbìyànjú máa làkàkà láti ṣiṣẹ́ bó ti ṣe rí ọ̀la àgbéǹde alkiyama ló di wọn bó ti ṣe lágbára máa tí ètò ògbésí ayé tí máa ta ní ìjà yìí tọ́ba wa tako ọ̀nà àti rí ọ̀run tó ṣe yí pé ibi iṣẹ́ tó ń lọ kò jẹ́ orójú ṣetán náà àìrójú máa bẹ fún ọ láàárọ̀ ọ̀sán àti alẹ́ ọ̀mọ̀gbàwó pàtó gan ló ti ẹ̀ rí tó ń fi ń tẹ̀lé tọ́lọ̀ tó ń fi gbọ́ tọ́lọ̀ tí eléyìí bá ṣẹlẹ̀ ó yẹ kó tètè pàkíyèsí ara rẹ kó pe làákàyè ara rẹ padà ìpè nígbà tí ntí ọ̀tàn tó bá fẹ́ di wípé yọ jẹ sábàbí kí ntí òní tán bọ́ mọ́yàn lọ́wọ́ ńṣe ló yẹ kéèyàn pa ètí ọ̀tàn yẹn tí o kéèyàn gbárí má ìjọsìn fọlọ́wọn ọba lónìí kan ṣoṣo kéèyàn má ṣèṣe fi nǹkan kan sí ẹbọ sí nínú ìjọsìn kéèyàn má tẹ̀lé tọ́lọ́run ó sì má tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kéèyàn ó ti ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí síwájú kódà kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan ilé ayé ọ̀bọ̀ mọ́yàn lọ́wọ́ kí sì ni ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí oní àná kó máa sin lọ́wọ́n bá lónìkan kó sì máa tẹ̀ láṣẹ rẹ̀ kó máa tẹ̀ láṣẹ anabi wa sallallahu alayhi wa alihi wa sallam kó máa jagun sójú ọ̀nà ọlọ́run kó sì máa tẹ̀sìn ọlọ́run ọba ká wọ́n fi iṣẹ́ kan lọ́ọ́ wọ́n ní iṣẹ́ yẹn owó tó máa rí gbà ń bẹ̀ à owó ìkọjá sísọ ṣùgbọ́n tí wọ́n bá ti bẹ̀rẹ̀ rẹ o kò ní sí àsìkò kan táwọn ò ní fẹ́ kọ́ mẹ́sì lẹ́nu iṣẹ́ torí ẹ̀ ó mú kó nu ọpọlọ rẹ lópin ìgbà tó bá wà ń bi sẹ́yìn ọ̀rọ̀ à ń lọ sí sọ̀láàtù dhuhr sọ̀láàtù làásù sọ̀láàtù maghrib kò ní wáyé o kódà tó fi dórí sọ̀láàtù ìṣá nígbà tó bá padà délé o lè máa lọ sí sọ̀làwàt bákan náà ọ̀rọ̀ kíkọ́ máa yọ ní ìyọ ẹni tó lẹ́sìn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nídìí iṣẹ́ yìí o torí pé àwọn ní ọ lò ní kọ́ máa bẹ gẹ́gẹ́ báwọn ṣe fẹ́ ya pátánì rẹ ni báwọn ṣe fẹ́ kọ́ máa yọ lọ́ọ́ máa yọ irú aṣọ táwọn fẹ́ kọ́ máa wọ̀ lọ́ọ́ wọ̀ irú ìṣe táwọn fẹ́ kọ́ máa ṣe lọ́ọ́ ṣe ìwọ́ wàá dà bíi bèbí tí wọ́n fi remote control tí wọ́n fi control rẹ̀ robot ọ̀rọ̀ ẹ̀sìn fi síbi kan ọlọ́run ló lẹ́sìn mọ̀wùlẹ̀ dààmú fẹ́ sìn ńgbà ọba yá ẹni tí ọba aráàlú náà ó ṣiṣẹ́ rẹ̀ ọ̀hún aṣọ fún ọba àwọn ọ̀hún ahùn rí márùn iṣẹ́ bá àwọn iṣẹ́ tó gbẹ̀sìn kúrò lọ́dọ̀ rẹ̀ pátápátá iṣẹ́ tó declare rẹ̀ pé kú ló ń retí kó fi wọná ọwọ́ aníbò lẹ́ ti fẹ́ ṣe torí tí ọba ní kó fi sẹ́yìn sílẹ̀ ìgbésí ayé rẹ yóò le púpọ̀ gbogbo nǹkan kò ní rọgbọ kò ní rọrùn má báwo lẹ ti ṣètì léwé àwọn ọmọ báwo lẹ sì ṣètọ́jú lé kó kúkú fẹ́ sílẹ̀ kó sì máa ró ń jẹjẹ kó o máa dàgbà sanra fúnná kó o máa dẹni tí o máa sànà kalẹ̀ fúnra ara rẹ gbogbo àwọn abí náà jẹ lára rẹ kó o jẹ́ kí gbogbo ọlọ́ra dáadáa òlélẹ́yìí ọjà lọ́dọ̀ rẹ ju kó o mójú ọlọ́run ọba lọ eléyìí Tọba bá pa iṣẹ́ ilé ayé yẹn ti gbari ma tọ ọlọ́wọ́n ọba wa dúró wá tí kò ní gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ wá ise tí ò ní sọ ẹ̀sìn wá iṣẹ́ tí ò ní sọ tó ṣe é pé ó ra rẹ̀ sí wọfà fati wọná ní rọrùn di kéyàmà nítorí tó bá kùnà láti ṣe ìwọ lọ dá àbámatara rẹ kó nígbà tó bá di kéyàmà ròyìn ilé ayé ó fi hàn wá bí ó ti ṣe german kankan nínú ọ̀pọ̀lọpọ̀ àyà alukur'an ilé ayé eléyìí tó ṣe pé ńlọpọlọpọ fálà fún lónìí ilé ayé eléyìí tó mú kọpọlọpọ wa kó mú amalakeji rẹ̀ lọ́tà ilé ayé tí ò jẹ́ kọpọlọpọ ọmọdé tá a dọ̀ ńlá sí ma ilé ayé eléyìí tó ti bá tọpọlọpọ nínú wa jẹ́ tọrọ rẹ̀ wá dàbí afọ́jú tó ṣe yí pé kò mọ tá a tẹsẹ̀ bọ̀ ọlọ́run bá ní inna ja'alna. ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا Ọlọ́run ní gbogbo ntí ń bẹ lórí ilẹ̀ dídá làwọn Ọlọ́run bá dá o àdá pípọ máa jẹ ọ̀ṣọ́ fún ilẹ̀ àdá gbogbo ntẹ rí lókè pẹ àdá ni kó lè bá máa jẹ ọ̀ṣọ́ fún ilẹ̀ àwa ṣe bẹ́ẹ̀ nítorí ká lè bá fi ṣe àdánwò fún yín ntí ń bẹ nílé ayé máa kó àìrójú báyà ó sì máa ń tẹ̀yàn jẹ́ ó máa ń léyìn àjìnà sí tọ́lọ́n ọlọ́run ni mo dá mo fi ṣe ọ̀ṣọ́ fúnlẹ̀ kí n lè bá a dán yín wò ta lẹni tí nǹkan tí máa kó àìrojú báyìí láti ṣe tọ́lọ́n yìí tó wọ́n bọ́ lọ́wọ́ rẹ̀ tó fi wá hùwà rẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ tó sin lọ. èèyàn mélòó ni ló lè fi ilé ayé sílẹ̀ máa gbọ́ tọ́lọ́n èèyàn mélòó ni ilé ayé ọkọ̀jú sí tó wọ́n wá kọ́yìn sí ìpè tọ́lọ́n ọba ló ń wá wọn sọ̀rọ̀ pípọ̀ ló fi jẹ́ pé ní tí wọ́n wà lè jẹun náà pọ̀ ọlọ́run ọba ní اعلموا انما الحياه الدنيا لعبا ولهوا وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض وعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ọlọ́run ní ẹlọ́run máa dájú ikú قد ilé ayé yìí لسان jẹ́ nǹkan kan àti ìmáṣefáàrí láàrin yín àti ìmáṣe àfihàn pé mo níjú ọ lọ ní owó mo bímọ jù ọ lọ bílẹ̀ ayé ti ṣe jẹ́nu ẹ rí i pé eré àti àwàdà ọ̀sán náà nílé ayé bí o bá gbé mọ́tò rẹ jáde tó ń wò pé mọ́tò rẹ lọ́dàájú ńgbà tó ìbá ìwọ tó ìbá ìdóríta tó súnmọ́ jù ó ti máa wò pé agolo lásán ló ń gbé ká ẹ̀wò ìdáwọn wọ̀nyí ń gùn ṣé irú mọ́tò eléyìí ò ní ra tiẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ àti ká máa ṣe fáàrí síra ẹni pé kí lọ jáma kí lọ gbé tó ń pin kí ló ń pera rẹ fún tání ìtìlẹ̀ ayé jẹ́ bákan náà èlò ló ní èlò ló ní gbogbo owó rẹ tí ò tó chẹ́ńjì subhanallah bẹ́ẹ̀ lẹ́rìí táwọn èèyàn tí wọ́n máa ṣe síra wọn lé ayé ọmọ mélòó ló bí gánà rí ọmọ mélòó ló bí wọn máa fi ṣe fáàrí síra wọn ọlọ́run níbi ilé ayé ti sọ eré nù o àbí ọ̀hà rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yín náà rí ibẹ̀ yín náà rí bẹ́ẹ̀ ń ṣe ń ṣe ibẹ̀ rí bẹ́ẹ̀ ń ṣe ń ṣe síra yín ọlọ́run àpèjúwe ilé ayé ó dà gẹ́gẹ́ bí òjò tó rọ̀ gidi ni tó ṣe pé èso tó mú jáde ìwọ̀n ń ya àgbẹ̀ lẹ́nu èso tó mú jáde ń ya àgbẹ̀ lẹ́nu àgbẹ̀ wọn pé ah wọn mà dúpẹ́ fọlọ̀ fójò tọrọ yìí ẹ wá dúró èso tó mú jáde lẹ́yìn náà èso tó mú jáde yóò abẹ́rẹ́ sí ní rọ̀ àwọn igi wọn bẹ̀rẹ̀ sí ní rọ wọn ò di ní tó ṣe yí pé lẹ́yìn tí wọ́n ti dúró ṣinṣinṣin tí wọ́n jẹ́ aláwọ̀ ewé wọn ò tún wá di aláwọ̀ yéyè ẹ sì mọ̀ yí pé bí èso tó wù tó bá jẹ́ aláwọ̀ ewé ọ̀nbẹ tútù nù ńgbọ̀ bá ní ọba gbẹ tó bá wá gbẹ ń tán yọ wá rọ yọ dànù yọ dàbí ìgbà tó ṣe yí pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ náà làwa náà nínú ilé ayé ẹ̀ rí i pé oníkálukú tó bímọ yóò máa kó àwọn ọmọ ni àwọn ọmọ ni ńgbà ọba yẹn àwọn ọmọ fúnra ara wọn àwọn náà máa dàgbà wọn máa di pé wọn ń gbó ńgbà tó bá di pé wọn ń gbó kálukú ọmọ kú lọ́kọ̀ọ̀kan ètí yóò sì gbó yóò kú ẹlòmíì ló kú kékeré bẹ́ẹ̀ náà lówó tó tujọ́ nígbà tó tujọ́ tó pọ̀ ẹlòmíì ọmọ fọwọ́ ra owó lórí ẹ káàbọ̀ síbi tí ò ti ní jẹyìn má ẹ káàbọ̀ síbi tí ẹ ti ní jáde síbi tátẹ́gùn burúkú ó ti fẹ́ sí yín má ẹ tún ní jáde síbi tó rùn ó ti pa yín má ibi tẹ́ ẹ dé yìí lẹ́ẹ̀ máa gbé láéláé ẹ síbẹ̀síbẹ̀ tó o bá tán fún o náà tán mọ́ ọlọ́njọ́ kan ọlọ́wọ́n bá ní bílẹ̀ ayé ti ṣe rí nù tó bá wá di lọ́la alùkìyàmà ìyà tí máa ta ni tí máa roni ń bẹ fáwọn ọ̀tọ̀ ọlọ́run bẹ́ẹ̀ làforíjì sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún àwọn ẹni tiẹ̀ ìyọ́nú ń bẹ lọ́dọ̀ rẹ̀ fáwọn ẹni tiẹ̀ wamal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́run ní gbogbo ẹrù ilé ayé yìí báyìí kọjá nǹkan kan bí ìbá sẹ́rù tàjẹ́ lásán ọlọ́run ní sabiqu ila maghfiratin min rabbikum ẹ máa ṣe olórí borí ẹ máa ṣe ìdíje láti lọ sídìí àforíjìn látọ̀dọ̀ ọlọ́run ọba yín ẹ máa ṣe olórí borí ẹ máa ṣe ìdíje láti rí àlìjánná wọ̀ àlìjánná tó ṣe pé fífẹ́ rẹ̀ ó jẹ́ fífẹ̀ àwọn sánmà àti àwọn alẹ̀ fífẹ̀ sánmà méjèèje fífẹ̀ ilẹ̀ méjèèje làlìjánà u'iddat lilladhina amanu billah ọlọ́run la pèsè àlìjánà yìí kalẹ̀ fáwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ni wa rusulihi tí wọ́n tún gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ dhalika fadlullahi yu'tihi man yasha àlìjánà yìí jíjogún rẹ̀ fún yàn àjùlọ ọlọ́run ọba ni o eléyìí tó ti pọ́ lọ́mọ ń ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ والله ذو الفضل العظيم اللهم باني على جل لا اقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا بالجنان عباد الله كن الله الجمال Legbi ọ̀la àlùkìyàmà ṣé ilé ayé tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ bàbàrà àbó bi torí pé ilé méjì là ń rí ilé àkọ́kọ́ la wà yìí ilé ẹlẹ́ẹ̀kejì òun náà ní ilé ilé kan wà ń bẹ láàrin méjèèjì òun náà sàárè a ò sì ní rí ṣáájú di paaku ọlọ́run ọba kó ṣe wá lọ́mọ ilé a wà nínú òun làwa sì mà báyìí òun là ń rí inú rẹ̀ là ti ń yí eléyìí dùn mọ́ wa púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló sì wo yín ma ló wo nu ma débi wípé wọn fẹ́ sọ ọ́ lẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú ṣùgbọ́n túláàsì ọba lọ́ọ́ fira rẹ̀ pamọ́ síbi tó lérò pọ́wọ́ kú òtí ní ṣùgbọ́n bó lẹ́wọ́ afẹ́ tí ò ní jẹ́ pẹ́ni tẹ́ ń tó fi yẹ kí ọmọ èèyàn kọ́mọ pélé ayé tá a wà ń bẹ̀ yìí o kọ̀mọ jámà kankan kọ̀ jámà kankan wàláhì nǹkan jábútẹ́ báyìí lásán lọ́jẹ́ téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ yóò fún yẹn láǹfààní láti máa ṣiṣẹ́ tọ́ bí yóò ṣe rà kìyàmù láti máa ṣiṣẹ́ tọ́ bí yóò ṣe rà lìjánà torí kí yẹn ọmọ bá ṣègbè kọ́lọ̀ wọn bá kọ́ mẹ́jẹ ká ṣègbè kí ni ilé ayé jámà lẹ́gbẹ̀ẹ́ ọ̀la kìyàmù kí ni ilé ayé jámà lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ọlọ́run ọba ṣàlàyé fún wa nínú alukur'an pé tá a bá wo pàápàá ilé ayé tá a wò sí pàápàá alukiyama ilé ayé ọjà máa kankan ọlọ́ni wa ma hadhihi alhayatu dunya illa lahwun wa la'ib wa inna ad-dara al-akhirata lahiya alhayawan law kanu ya'lamun ọlọ́ni ayé yìí kọjá sí nǹkankan kọjá máa nǹkankan bí ẹ bá ṣe àwàdà lásán àti eré lásán àwàdà lásán ní gbogbo ilé ayé yìí bọ́lá wọn bá wá ṣe pé nù ń lọ́dà bẹ́ẹ̀ ni ilé ayé yìí ọjà máa kankan tí ẹ bá ṣe eré lásán ṣùgbọ́n ilé ìgbẹ̀yìn ilé ìgbẹ̀yìn ti ń bọ̀ lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama lẹ́hìn alhayawan òun gángan ní sẹ́mi òun gángan ní sẹ́mi ṣùgbọ́n sẹ́mi ti ilé ayé yìí àwàdà lásán àti eré ni law kanu ya'lamun ìsẹ̀mí ti gbẹ̀ndẹ̀ alqiyama ìsẹ̀mí gbẹ̀yìn òun náà ní ìsẹ̀mí òdodo tó bá sì pa àbámà ni wàláhì ọ̀pọ̀lọpọ̀ nu wa ọ̀ma iná lọ́fà ló fi jẹ́ pé torí ilé ayé iná ní kú òjijì fi ń pa ọ̀pọ̀lọpọ̀ nítorí ilé ayé tí wọ́n fẹ́ fi sílẹ̀ iná ní lọ́pọ̀lọpọ̀ fi ń kúkú ẹ̀sìn torí ẹ̀ ǹjẹ́ tí a bá tún wá wò wò ẹ jẹ́ àwò nípa àkókò àkókò tí ilé ayé ní àtàkókò tó la alkiyama ní kí ni ilé ayé jáma lẹ́gbẹ̀ẹ́ alkiyama tá a bá wò nípa àkókò eléyìí tí ilé ayé ó máa jẹ́ ilé ayé àtàkókò tí gbẹ̀ǹde alkiyama ìsẹ̀mí tí è tán kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn ọlọ́ni yá ayyuhal ladhina amanu ma lakum idha lakum anfiru fi sabilillahi thaqaltum ila al أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل ọlọ́wọ́ bá ní ẹ̀yin olùwàgbọ́ òdodo kí ló ṣe kí ló ṣe tó ṣe pé gbogbo ìgbà tó máa sọ fún yín pé ẹtúyáyá túyáyá jáde jagun sójú ọ̀nà ọlọ́run ńṣe lọ́pọ̀lọpọ̀ nínú yín máa ṣubú dilẹ̀ mú tí ó wọ́wọ́ mọ́lẹ̀ wá ń kókó pòun ní lọ́ọ̀ ọlọ́run ní sẹ́ yọnu sí sẹ̀mí ilé ayé ni lórí ìsẹ̀mí tọ̀run ẹ fẹ́ kú àbí ọlọ́run ní ìgbádùn sẹ̀mí ilé ayé yìí lẹ́gbẹ̀ẹ́ tọ̀run kò ju ìgbádùn ìṣẹ́jú díẹ̀ báyìí lọ subhanallah ó túmọ̀ sí pé àkókò ilé ayé yìí lẹ́gbẹ̀ẹ́ àkókò tìgbé ti ti sẹ̀mí ti alqiyama àkókò díẹ̀ pátápátá gbáà lọ jẹ́ àkókò tí ò tiẹ̀ ṣe é sọ ni níbi tó kéré sí. Si

تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء رواه الإمام الترمذي وقال حديث حسن صحيح النبي محمد صلى الله عليه وسلم wọ́n ní tó bá jẹ́ pé ilé ayé tá a wà yìí ni tó bá jẹ́ pé ilé ayé tá a wà yìí báyìí tó bá ṣe é pé ó wúwo tó ìyẹ́ ẹ̀fọn ni tó bá jẹ́ pé gbogbo ilé ayé yìí ọba wúwo tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ìbá ti jẹ́ káwọn kèfèrí rómi kọ́ọ̀pù kàmúnulẹ̀ ayé ṣùgbọ́n gbà tó ṣe pé gbogbo ohun tí ń bẹ nílé ayé gbogbo bá ṣe bàbára rẹ̀ tó gbogbo bá ti ṣe tẹ̀bà tíhùn kò wúwo tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba wa ńlọ́fà ló fi jẹ́ pé káfìrí náà rí jẹ́ ń bẹ̀ káfìrí náà rí mú ń bẹ̀ ìwọ náà rí jẹ́ ń bẹ̀ ìwọ náà rí mú ń bẹ̀ torí ẹ̀ sílé ayé yìí ṣe náà lọ́wọ́ àjòkòtì kò wúwo tó ìyá ẹ̀fọn ẹ̀fọn gan fúnra ara rẹ̀ àtòun àti bọ́dì rẹ̀ àti gbogbo ìyẹ́ rẹ̀ mélòó ni bẹ́ẹ̀ fún tó ṣe pé bọ́ọ̀ bá kó ẹgbẹ̀rún rẹ̀ sọ́wọ́ kò ní pọ́n lẹ́rù kọ̀ wá wúwo tó ìyá ẹ̀fọn ẹyọ kan tó bá ṣe kó wúwo tó bẹ́ẹ̀ ni kẹfẹ́rí ìbá ti rómi kọ́ọ̀pù kan mú bẹ́ẹ̀ ètí kẹfẹ́rí wọn ń sẹ́nu wọn gbádùn àwọn ń ṣe ni náà ló fa ilé ayé náà ni tabatwani ọ̀dà ilé ayé yìí ẹ jẹ́ ká wò ó sí ọ̀la alqiyama ká fi abọ́ wọn kà ká fi wọn wò talakọ̀kọ́ òṣùwọ̀n la fi wọn wò ní ìṣẹ̀já fa abọ́ wọn kà ká fi wọn wò ká fi wọn wò sọ̀la alqiyama ó nínú hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wàlláhi ma dunya fi al مثل ما يجعل أحدكم إصبعه هذه في اليم فلينظر بما ترجع رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم مفلون وبابورا tí ẹ bá wo ilé ayé sí ọ̀run ńṣe ló dà gẹ́gẹ́ bí kẹ́nìkan nínú yín kó kí ọmọ àká rẹ̀ yìí anábìwá na ọmọ àká táǹfin fábẹ́là kó kì í kó kì í bọ́nú omi kó kìbọnú omi òkun kéèyàn wá yọ jáde kí tá a rí mú jáde a lè rí nǹkan kan mú jáde bẹ́ẹ̀ nílé ayé rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀run yẹn ni kíkọ jámà kankan torí tí wọ́n bá kọ́wọ́ rẹ tó kọ́ ma kankan tó kìbọnú omi òkun tó tún yọ jáde kí ló mú jáde ó dín nǹkan kan kù nínú omi òkun so bẹ́ẹ̀ nílé ayé rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀run tá a bá wá wò ó ààyè ibi tí ilé ayé gbà sẹ́gbẹ́ ààyè ibi tí ìgbéǹde abẹ́ ìsẹ̀mí tọ̀run wà ààyè wo ni méjèèjì jọ gbà torí tó o bá rìn títí ilé ayé gbà á ah! ilé ayé yìí tóbi o ẹjẹ́ àwòwò síra wọn èwo ló tóbi jù ó nínú hadith látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní mawdu'u sawtin fil jannati khayrun minad dunya wa ma fiha ayé ibi tí wọ́n fi ọrẹ́ kòbókò kan sí ayé ibi tí ọrẹ́ kòbókò kan ó gbé nínú àlìjánà ó lóore ju gbogbo ilé ayé àti ti ń bẹnu gbogbo ilé ayé lọ ayé ibi tí ọrẹ́ wà nínú àlìjánà ó lóore ju gbogbo ilé ayé àti ti ń ilé ayé lọ torí ẹ ẹ kí a ṣe ká o ẹ kí a rọra wá ilé ayé ní ìwọ̀nba o káyé sáré àsásubú o káyé rìn àrìnfẹsẹ̀ kọ́ lórí ipa asáfẹ́ nílé ayé nínú ọ̀kan nínú àwọn àyà tó ti síwájú ẹ̀rí kọ́ ló ń pàkíyèsí wa ká máa ṣe ìdíje ká máa ṣe ìdíje bá ṣe ráàlìjẹ́ náà wọ̀ ká máa ṣe ìdíje bá ṣe ráforíjì ọlọ́run yìí ṣe ká máa ṣe ìdíje bá ti ṣe kólé ayé jọ bóun ni lágbájá ṣe lè níjú mi lọ njẹ́ o ló dìde njẹ́ o la bí àbí ni so eléyìí kọ́ má lama pé ńlá máa ṣèdíje lórí rẹ̀ nítorí pé ńgbà mi tí wọ́n bá ṣèdíje yẹn títí tí wọ́n bá lé ọmọ ọlọ́mọ yẹn títí tí wọ́n bá bá wọn á máa rán ní ìṣirò wọn pa pé ńgbà tó bá kú àwọn ò tiẹ̀ fi sinmi fún gíga gíga tí ń ga yìí so bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì nígbà tí wọ́n bá lépa ara wọn títí títí títí tí wọ́n bá bá a tí wọn ọ̀rọ̀ náà dáwọ́ aago rẹ̀ padà sẹ́yìn wọ́n lè máa wọ́nà kí wọ́n ba tiẹ̀ jẹ́ láì kù torí kíni nítorí nǹkan ilé ayé a sì ti mà dájú wípé ìwọ tó ń wá ò lè máa bẹ́ńbẹ̀ láéláé ẹni tí ó sì wá tọ́lọ̀ ń kó fún òun náà ò lè máa bẹ́nu rẹ̀ láéláé so ṣùgbọ́n la gbẹ̀ndẹ̀ kìyàmà ọjà púpọ̀ nítorí pé àtẹni tí ń fẹ́ àti kú àtẹni tí ò fẹ́ kú oníkálukú ni ó kù àyè tó lọ́wọ́ bá sì ti pèsè kalẹ̀ ń kò pé mẹ́ta inú kọ́ bára rẹ lálùjánnà kọ́ lọ́wọ́ ṣe ń lé wa àbí o sì bára rẹ ná ọlọ́mọ fi sàdánwò fáwa torí ẹ̀ ló sì jẹ́ pé ilé ayé yìí wàláhì ọ̀rọ̀ rẹ̀ ò tó bá ti ṣe mú ọ̀rọ̀ rẹ̀ ò tó bá ti ṣe mú ọ̀rọ̀ rẹ̀ a pé ntọ́ba dọ́gba láàjọ fún un síbẹ̀yìn náà rí inú ilé ayé yìí la wa tọ́mọ aláìní tọ́mọ olóṣù paraku tó fi wá dípò ńlọ lówó jù ní gbogbo ilé ayé inú ilé ayé yìí náà la wa tí ọmọ ẹni tó ní tó ní títí tí wọ́n ń pè àpèjúwe irú rẹ̀ ò tiẹ̀ fẹ́ sí nínú àwọn olówó tọ́mọ tiẹ̀ wá yọ ọ lọ sí débi wípé ó lè má jẹun àárọ̀ títí tago mẹ́rin ó fi fẹ́ lù kò fi ṣe ká nítorí kò níní torí ẹbí lè ayé ti ṣe rí nu jama mo kójọ kò pé káwọn ẹni tó kó kalẹ̀ fún káwọn ò ní o àìsí rí nǹkan kan kójọ kò pé kí yọ jẹ àwọn ẹni tó fi sílẹ̀ torí tọ́lọ̀ ti kọ́ ọmọ kálukú yóò ní láyé yìí ayé yìí yóò ní wàláhì ọba àmọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wàá ní tọ́lọ̀ nǹkan fún ọ ọba àjọtọ̀ ọlọ́run ọ̀tá anabi sallallahu alaihi wasallam wàá ní tọ́lọ̀ sọ pé ó ní nílé ayé ń bí ṣùgbọ́n làgbéǹde alùkìyàmà kìí ṣe gbogbo èèyàn ló máa ń rí àfẹni tọ́lọ̀ ọba bá fẹ́ torí délé ẹ jẹ́ kí a wá ilé ayé yìí níwọ̀nba ẹ jẹ́ kí a máa ṣọ́ra ṣe ẹ jẹ́ a máa rántí pé kò sí bá a ti ṣe lè pẹ́ tó tá a ní lọ bọ́lọ̀ wọn ba lọ́jọ́ kan ntí kálukú sì kó lọ bọ́lọ̀ òun náà ní tá a bá gbélé ayé ṣe kọ́lọ̀ wọn bá kó fún wa ní dáadáa ṣe ká má gbàgbé ní gbogbo ògbà gbogbo níta bá ń ṣe láàyè ká máa rántí pé a kù jọ kan náà ẹni tí bá ti rántí pé òun kù jọ kan òdodo ọ̀pọ̀ nínú òṣèṣe rẹ̀ àìfẹ́ jẹ nǹkan nǹkan oníǹkan mọ́tìẹ̀ yọ pọ̀ nínú wa rẹ̀ ìfẹ́ dáadáa fọ́mọlàkejì yọ pọ̀ nínú ṣẹṣẹ rẹ̀ yọ máa ṣàkíyèsí ara rẹ̀ pé ṣé tí mo ń ṣe yìí báyìí tọ́nà wọn bá ṣe fẹ́ àbí ọ̀fẹ́ ọlọ́run bá kó fẹ́mi pẹ̀lú yín ṣe kò ń gẹ́ kò sí wa lọ́nà àlùjánnà káwa arántí pé nu tọ́lọ́ máa fi sànú ẹrú rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba tó fi máa ń ṣe wọn lọ́nà àlùjánnà òun náà ní kéèyàn máa ṣàṣàlátù fọ́gà wa nabi wa Muhammad sallallahu alayhi wa torí pé ọlọ́run ọba gan àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn náà sàṣà láti fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam fọláhùn sọlẹ̀ ala muhammed wa ala ali muhammed. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا